tí ò ní sọ pé irun òun ó ti já tàbó ti bàjẹ́ nítorí náà má ní àkídà tí ànábì ò ní o báàbùn ìdá hamala jàríyàtà ń sọ gírọ ala unukihi fi sọlá orí ọ̀rọ̀ nígbà tí ó bá gbé ọmọbìnrin kékeré kọrùn rẹ lórí ìrun nígbà tí ó bá gbé ọmọbìnrin kékeré kọrùn rẹ ó gbé e kọ ọrùn báyìí ó sì ń kírun lọ́wọ́ kí ni ó ṣẹlẹ̀ kí kó sí irun tó bá kékeré tó gbé e رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم كان يصلي وهو حامل وهو حامل أمامة بنت زينب بنت رسول الله صلى الله عليه وسلم ولأبي العاص ابن ربيعة ابن عبد الشمس فإذا سجد ودعها وإذا قام حملها عن أبي قتادة الأنصاري látọ̀dọ̀ bàbá kọ̀tádà ansori kí Allah yọnu sí ana rasulullahi sallallahu alayhi wa sallam dágúdájú òjìṣẹ́ Allah káàna yusolli a kírun nígbà míì káàna a kírun nígbà míì wọ́n wà hamilun umama tó máa gbé ọmọbìnrin tó ní umama tí ó gbé kọ́ra tí ó gbé séjìká rẹ̀ umama ọmọ zainabu zainabu ọmọ ìyẹn ni pé ìgbà míì ń bẹ dáná bí òkìrùn tó máa gbé ọmọ ọmọ rẹ̀ séjì kàkìrùn wálé abilé hans nínú ẹgbàwá bàbá hans ọmọ rọ̀bíyà ọmọ abdulshamsi. ó sọ pé fáìdà ságàdà. nínú ìgbà wa àti bàbá hans ó ní tànàbí bá forí kanlẹ̀ wàdọ́ àhá tó bá fẹ́ forí kanlẹ̀ yóò gbọ́ ọmọ yẹn lélẹ̀ wá ìlà akọ ọmọ tọ́ba tún náà rò hàmálà ha yóò tún gbé mọ́ra. nínú ìgbà wa bàbá hans sẹ́ tọ́ba ti fẹ́ forí kanlẹ̀ yóò kọ́kọ́ fìdí ọmọ yẹn lélẹ̀ torí pé kò lè wà léjìká rẹ̀ kó fi forí kanlẹ̀. yálà ó fẹ́ rùkú ni ó fẹ́ sùjádà ni yóò gbé ọmọ yẹn lélẹ̀ tó bá tún ti dìde náà ro tó ké fátíà tó ké súrà yóò tún gbé ọmọ yẹn lẹ̀ yóò tún gbé sí èjìká àwọn ẹ̀kọ́ tí mo fẹ́ yọ nínú àdìsí ni pé number one ẹ kọ́kọ́ wo kọ sàbẹ́tọ́kàn yẹn wàlẹ́ abilaz ibn Rabi'a ibn Abdul Shams. nínú ẹgbàá wa baba ọmọ rọbíà ọmọ abdulshams nínú islam a gbọ́dọ̀ fira wa tì gẹ́gẹ́ bí ẹrú sí ọ̀dọ̀ òrìṣà sódìyé a gbọ́dọ̀ fi orúkọ wa tì sí ọ̀dọ̀ òrìṣà èèwọ̀ ni kéèyàn máa jẹ́ abdul ọ̀ṣun abdu ọya abdu ṣàngó abdu Ogun, èèwọ̀ ni èèwọ̀ pọ́nbélé ni o now awa kàwọ́kọ sàbẹ̀ kan ní ìsìn wọ́n wá ní abulaz bunrọ̀bíà bun abdu shams èyí ti ṣe tí wọn o yí padà torókọ tí ọba dáa wọ́n ní ká ṣe kí ni ká yí ohun tí ò jẹ́ wọ́n yí padà ni pé kì í sọ ọkọ̀ sàbẹ̀ yẹn gangan ó kọ bàbá bàbá rẹ̀ ni. gbogbo ẹ̀yin tí bàbá yìí ń jẹ́ ó kọ tó bá Ògún lọ tó bá Ṣàngó lọ tó bá Ọya lọ tó bá òòṣà lọ ẹ̀sìn ò yìí lọ́rùn pé kẹ̀ padà kí ló fà á tẹ́sán òfin làbọ̀ yìí lọ́rùn ni pé kò lè sí ìfẹnukò láàrin gbogbo ẹ̀yin tí ẹjọ́ ló kọ̀ kò lè sí ìfẹnukò láàrin gbogbo ẹ̀yin tí sọ pé kèé ṣèwọ nìkan bàbá ń bí so kò lè sí ìfẹnukò àwọn kan faramọ́ àwọn kan ò ní faramọ́ orúkọ bàbá rẹ ò sì gbọ́dọ̀ dàrú kò gbọ́dọ̀ wá di pé oníjẹ báyìí ọ̀nà àwọn tó ń sọ di báyìí àwọn kan mọ̀ sí báyìí àwọn kan mọ̀ sí bá míì wàhálà míì ni ó bì ẹ fi ilẹ̀ bẹ́ẹ̀ tó ti yé. ṣùgbọ́n tó dá sí pé wrong pronunciation ìpèkúpè ni wọ́n ń pe ókọ ókọ yẹn dáa ṣùgbọ́n wọ́n pè é ní ọ̀nà tí kò dáa tó tó tún yẹn ṣe ẹnìkan kò ní takò ọ tó ti yé so bóyá ní ìsìn wọ́n máa ń pè ọ́ ní ọmọ làṣìṣì wọ́n ní ọmọ làṣìṣì ni ọ́ wọ́n wá sọ fún wọn pé à kò sí sí ń jẹ́ làṣìṣì alẹ́ aziz ni wọ́n sọ di làṣìṣì so abdul aziz wọn ò ní takò ọ wọ́n ní ok wọ́n gbà páwọn ọmọ pè ní wọ́n sì take to correction so gbogbo yín àmọ́ jẹ́ ọmọ Abdulaziz kò wá ní jẹ́ ọmọ Lasisima tàbí kàn ní ọmọ Lawali ọmọ Lawali wá ní à kò Lawali àlè awal àlè awal lẹ́sọ̀ di Lawali ẹjẹ́ àmọ́ pé dáadáa kọ́ máa jẹ́ àlè awal gbogbo yóò jọ wá fẹnu kò ẹsẹ̀ wa lọ bájọba pé ẹni tí ń pè ní Lawali òun náà ni àlè awúwàlù gbogbo yóò sì jọ faramọ́ bẹ́ẹ̀ bọ̀tọ̀ wá gá sí pé ìwọ gangan ni ọ̀rọ̀ gbèrú ò ní di concept àwọn èèyàn ìwọ lọ́sàn-án tó fẹ́ pé ẹnikẹ́ni kọ́mọ́kùn mi láìsí mọ́ o mi sí láìsí o Abdulaziz ni orúkọ mi o tó ti yé now ìyẹn báyẹn ọ̀rọ̀ míì tí mo tó fẹ́ sọ ni pé ẹ wo bí ìmọ̀ Buhari ṣe bà wá bọ̀rọ̀ yìí ó ní ìdá hamala ya sọ̀gìrà àlà olùkí ìsọ̀lá nígbà tí olùkírun tó bá gbé ọmọbìnrin kékeré sí èjìká rẹ̀ lórí ìrun kò sọ pé súnà ni kó máa gbé ọmọ mọ́ra kò sọ pé súnà ni kó máa gbé ọmọ mọ́ra mo ti sọ ọ̀rọ̀ yìí náà rí wípé àwọn ìṣesí kan ń bẹ tánàbí ó ṣe tá à ní pè ní súnà tá à ní pè ní kí ni o súnà kọ́ ọ má sọ pé o ti ní ẹ̀rí lọ́wọ́ láti wá máa gbé ọmọ tó yẹ kó o gbé lọ jẹ́lẹ̀ ó sinmi kọ́ wa máa bí wá mọ́sálásí èmi ò mọ̀ sọ fún ọ pé dá ọmọ ẹ padà lọ gbé fún ya rẹ̀ ìṣẹ̀lẹ̀ pé èèyàn gbé ọmọ mọ́ra lórí irun kìí ṣe ìṣẹ̀lẹ̀ tó sọ di súnà ànábì àmọ́ tí kọ̀ǹdíṣàn bá wárántì ẹ̀. gbé mọ́ra nísìn ìyá rẹ̀ bóyá ó ń sìn kankan lọ́wọ́ ìwọ náà sì fẹ́ kírun ọmọ ìwà ń sunkún ọmọ ìsìn mójú rẹ kò sáburú bí kò gbé ọmọ rẹ mọ́ra lásìkò yẹn so the question is ṣé gbogbo ògbà lọ́mọ ẹ máa sunkún bẹ́ẹ̀ ni tó fi aṣọ di súnà ànábì ọ̀hánì súnà ànábì ni ẹ rí i pé <clears throat> irú àlámọ̀rí náà ni bí àwọn kan ti fẹ́ sọ à ń wọ húfù kírun tí wọ́n sọ di súnà mo ní nóò rárá àwọn ìṣesí kan ni tó ga sí pé o lè ṣe é o lè má ṣe é àmọ́ táwọn ìṣesí yẹn bá kì í lè máa dá tó bá lè máa kọ díẹ̀ lòmíì tó lè máa díẹ̀ lòmíì lọ́wọ́ torí ẹni tó gbọ́mọ lọ́wọ́ lórí ìrun jẹ̀máà kò sígbà tí ò ní máa dí ẹni tí ń bẹ lọ́tún lọ́wọ́ tàbí ẹni tí ń bẹ ní òsì ẹ̀ lọ́wọ́ kọ́ máa wá dọ́ ọmọ pé gbogbo ògbà lọ́ máa ń gbọ́mọ sí jìtá àwọn èèyàn ò ní fẹ́ dúró sẹ́gbẹ̀ẹ́ rẹ lórí sáfù tó ti yé ṣé n tá à pè súnà nu bọ̀tí tó bá ṣẹlẹ̀ tí làlórí bá bí i kò sábúrú ń bẹ̀ the same thing pẹ̀lú ìyá ọlọ́mọ náà ṣe hàn pé ìyá ni ọmọ máa wà pẹ̀lú ẹ̀ ní gbogbo ìgbà lọpọlọpọ ọgbà tíyẹ̀ ẹ̀ bá ń kí lọwọ lọ́wọ́ kì í ṣe pọ́wọ́ aṣọ di súnà ànẹ́bí pé ànẹ́bí náà gbé ọmọ ọmọ ẹ̀ mọ́ra lórí irun tó bá ti afẹ́ kírun ọ́ àmọ́ gbé ọmọ sí ọrùn kírun ní gbogbo ìgbà no rárá fi ọmọ sáàyè rẹ̀ ṣùgbọ́n ńgbà mí ń bẹ ọmọ mi àmọ́ ní àròmọ́ tọ́ka sí pé yóò sáfẹ́ kíyàwó gbé òun ni ó sì fẹ́ kírun nírú àsìkò bẹ́ẹ̀ ẹ̀sìn ń sàmáà rẹ ẹ̀sìn ń sàmójúkúrò fún ọ pé tó o bá ṣe yẹn nítorí kó o lè fọkàn balẹ̀ lórí ìrun tó kí kò sábúrú ń bẹ̀ àmọ́ kì í ṣe pé wàá sọ di súnà ànẹ́bì wàá sọ di súnà ànẹ́bì so ànẹ́bì mọ́ bàtà kírun ọwọ́ àsọ̀yẹ́ di súnà láàwọ̀ bàtà wá sí mọ́ṣáláṣí ọ̀dọ̀ wa ní àyìn èmi ò ní ọlọ bọ́ bàtà rẹ lẹ̀ ní o tọ́ba sì ní ti bọ́ọ̀lẹ̀ lọ wá bómi tó ti kírun ó rè wá bómi ni o torí bàtà tó fẹ́ wọ̀ kírun ní ìsìn ẹnìkan lè sọ pé òfin tẹ mọ́lẹ̀ bákan náà sì ni pé ṣó o ṣe bàtà yẹn bó ti yẹ kó o ṣe nínú yàrá tiẹ̀ ọ tẹ́rọ̀gì sí èèwọ̀ bàtà wọ̀ o sì rẹ́rìí ká tẹ́rọ̀gì sínú yàrá inú yàrá ànábì. ilẹ̀ eruku ni òwò yẹn kọ́ sí kọ́mọ́ rẹ̀ yàrá rẹ̀ kò kò kò sọ yẹn di súnà. àwọn àfáà wa orí wọn pé pọ̀ wọn kàn sọ nǹkan di súnà ah, ọmọ sẹ́ńpẹ̀ súnà ni. Ọsọ dịwọ ni suna, ìdíwọ́ báwo pé ìdíwọ́ lọ́mọ ń jẹ́ fún ọ ìwọ gàgàgà tó o gbọ́ mọ́ra lórí irun yìí ń dịwọ fún ọ ọsẹ máa gbé sàkálẹ̀ ọsẹ máa fìdí ẹ̀ kalẹ̀ tó ti fẹ rùkú tó fẹ sùjádà sára àrùn nìyẹn wà kí gbogbo wa ká gbé ọmọ wa lọ́wọ́ wá sí mọ́sáàsì kálẹ̀ fẹ́ ṣe súnà ká gbé ọmọ séjì kàwá sí mọ́sálásí kí mọ́mù náà gbé wá kẹ́nìkan kan yín náà. ẹkún ò ní já gbádùn oríṣiríṣi ẹkún nísìnyí bẹ́lẹ̀ nu àwọn ọmọ òun. kọ́ńtà bá ní sàwọn àfa àwa lẹ́sàn-án rè mọ́ Bùkárì òpin sùn náà ọkàn fẹ́ sọ fún wa pé tọ́ba ṣẹlẹ̀ ìdá hamala járe àsọ̀gìrà àlàónùkè fi sọ́lá tọ́ba tiẹ̀ ṣẹlẹ̀ pé o gbé ọmọ rẹ mọ́ra lórí ìrun sáà sọ pé ìwọ̀n ẹ̀ bàjẹ́ ni irun rẹ̀ ò bàjẹ́ o àmọ́ kò sọ wípé súnà ni kò gbé ọmọ sí kíni o èjìká ẹjẹ́ á máa lọ pẹ̀lú báwọn àáfàá ṣe ń lọ ni a lè gbọ́ ọ̀rọ̀ yé jù wọ́n lọ. báàbùn ìdá sọ́là ìlà fìràṣìn fi ha ìdùn. nígbà tí ọba fi ibùsùn tí oníhélà wà lórí rẹ̀ ṣe gàgá ìrun nígbà tí ọba fi ibùsùn tí oníhélà wà lórí rẹ̀ ṣe gàgá ìrun ní ìsìn yàrá kan ló ní ok ìyàwó rẹ̀ ṣe hélà lọ́wọ́ ìwọ jí lóru ọfẹ ṣe náà fílà ṣó léyàwó ẹ̀ bọ́ta ni pé ìwọ fẹ́ ṣe náà fílà ṣó lè bọ́ sẹ́ẹ̀dẹ̀ ni rárá o rárá àti five one seven. a ní kọ́lá tí maimuna bintul harith radiyallahu anha qalat kana firashi hiyala musalla nabi sallallahu alayhi wa sallam فربما وقع ثوبه علي وأنا على فراشي عن خالتي láti ọ̀dọ̀ arábìnrin ìyá mi maimuna orúkọ ẹni maimuna bintu alharif ọmọ harif kọ́ọ̀láti ó sọ pé kánà fìráṣí. Maimuna sọ pé ibùsùn mi ọ wà ní ìyáàlà mùsọ́lá nàbí sallallahu alaihi wasallam wà níwájú ibùkírun ànábì nínú yàrá tiẹ̀ náà kò fẹ̀ kò fẹ̀ faruba mẹ́wàkọ̀ àtọ́wọ́bù wa láyà kódà nígbà mí bẹ kí aṣọ rẹ̀ ó kàn mí la wàhánà àlàáfíà ráàṣì tẹ́mi ó sì wà lórí ibùsùn tánàbí bá ń kírun. tọ́ba ti á forí kanlẹ̀ báyìí aṣọ ànábì yóò kan ìyá Maimuna tó wà lórí ibùsùn torí ibùsùn yẹn náà kìí ṣe ibùsùn gíga àwọn ibùsùn tí ìga yẹn ni nígbà tí yẹn bá ju fóòmù lẹ́ẹ̀lẹ́ adisaif one eight ama Maimuna rọ́díyà Allahu anhu kọ́ọ̀lát. كان النبي صلى الله عليه وسلم يصلي وأنا إلى جنبه نائمة فإذا سجد أصابني ثوبه وأنا هاهد hadith five one eight nínú tírà sahil àti ìtumọ̀ rẹ̀ ní èdè yorùbá látọ̀dọ̀ maimuna kálọ̀ yọ́nú sí ọ sọ pé كان النبي صلى الله عليه وسلم يصلي وأنا إلى جنبه نائما النبي أما كيرون لي تمي ó sì wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí màá sùn سجد tó bá sì fẹ́ forí kanlẹ̀ أصابني ثوبه aṣọ rẹ̀ ó sì kàn mí lára wàhánà àhìdùn èmi sì ń ṣe éèlà obìnrin tí ń ṣe ọkọ rẹ̀ tọkọ ẹ̀ bá fẹ́ kírun òun ò dira wọn lọ́wọ́ oní hélà kò di ẹni tí ò ṣe hélà lọ́wọ́ o.